حمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله والصلاة أني أوان مجمو أوان مجمو أيباي أقول موجتوا nítorí pé gbogbo ẹni tó bá ti sọlẹ́ láì kò jẹ́ kó mójútó àwọn mẹ́jẹ̀mú rẹ̀ sọlẹ́ẹ̀tì rẹ̀ yẹn kò torí rẹ̀ kí náà ń pè ní májẹ̀mú òun náà ni ash-shart òun náà ni ma yalzamu min adamihi al-adamu wala yalzamu min wujudihi wujudun wala adamun li dhatihi òun náà ni nǹkan tó ṣe bá ti sí òun tá a ṣe ní májẹ̀mú fún kò lè sí òun náà bíbẹ̀ rẹ̀ kò wá pé kí nǹkan ọbẹ̀ kò sì pé kí nǹkan ọmọ ẹ̀sìn àpèjúwe rẹ̀ lálùwàlá pẹ̀lú sọ̀lẹ́ ẹni tí ò bá ti lálùwàlá kò ní lè ṣe sọ̀lẹ́ nítorí pé gbogbo ẹni tó bá ti sọ̀lẹ́ àti láì lálùwàlá ọkàn gbára gbóná lásán ni títí àlùwàlá kọ̀ wá pé dandan dandan èèyàn gbọ́dọ̀ jẹ́ kó ṣe sọ̀lẹ́ kò sì pé kó má ṣe sọ̀lẹ́ eléyìí ni wọ́n ń pè ní aṣọ́rù tá a túmọ̀ sí májẹ̀mú as-salah àwọn kankan wà tó jẹ́ shurutu sihhati as-salah májàmú ni tí máa jẹ́ kí sọláàtì kó ní àlàáfíà míyàn bá ti ṣe wọ́n sọláàtì rò lè lálàáfíà alákòókò ọ̀nà ni dukhulul waqt kí àkókò sọláàtì kọjá kó ti wọlé ṣáájú kó tó di pé yàn máa dábàá kó n fẹ́ ṣe sọláàtì yẹn àkókò sọláàtì ò tí wọlé ẹnìkan kò gbọ́dọ̀ ṣe sọ̀láàtì o nítorí pé ọ̀ràn èèyàn tó lákòókò iná ní sọ̀láàtì jẹ́ ọlọ́ni inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta dájúdájú ọ̀ràn èèyàn tá a fi àsìkò sí iná ní sọ̀láàtì ṣe fún àwọn olùgbàgbọ́ òdodo látàrí eléyìí ẹnikẹ́ni tó bá lọ sí sọ̀láàtì ṣáájú kákòókò tó wọlé sọláàtì yẹn ò lè jẹ́ ńtọ́lá làáfíà bí kéèyàn lọ sàlù alánìsìn kó ló ń fẹ́ ṣe sọláàtì làásù magrib tàbí ìṣá tàbí àṣùbà àtọ́lá láti ilẹ̀ gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọkàn tara rẹ ni ọfẹ́ fi wàhálà rẹ àti àkókò rẹ ọfẹ́ fi wọ́n ṣòfò torí ẹ̀ a kì í ṣe sọláàtì láti ilẹ̀ kọ́lá kó ṣe pẹ́ni tó ṣe bí aláìmàkánì àbí ká tiẹ̀ pé ìgbàgbé ló ṣe ẹnikẹ́ni tó bá ti ṣe sọláàtì láti lẹ̀ sọláàtì yẹn kò lè lálàáfíà téèyàn bá wá ṣe sọláàtì lẹ́yìn ìgbà tákòókò rẹ̀ ti lọ egbe ti regbe egbe ti regbe bí kẹ́nìkan máa sọ pé òun fẹ́ ṣe àṣùbà ní ìsìn ń bọ̀ ń bẹ̀ láti gbà wo làṣùbà ti lọ láti gbà tó òòrùn ti yọ ni wàá fẹ́ ṣe àṣùbà tòní ní kọsáyé rẹ̀ àfi sẹ́ni tó bá ní àwáwí àbí àròyé kan tá a lè ti torí rẹ̀ fún ní àǹfààní àti pé kọ́ wá sí bí ẹni tó ṣe pé ìgbàgbé ló ṣe àbọ̀run ló sùn láti alẹ́ àná kò dí àfi irú ẹlẹ́yìn pẹ̀lú àwáwí tó níyì ṣẹ̀rí àgbà kò ní lè ṣe sọ láti rẹ̀ ní ìgbà tó rántí àbí ìgbà tó bá jí sí ìgbà tá a sì ti mọ̀ pé àwọn salawatul mafruḍa márùn náà ni wá a jẹ́ pé àwọn salawati yìí ó yẹ kí mùsùlùmí kọ́ mà kókó wọn kó fi lè bá àjẹni tí ń ṣe wọn lákòókò wọn gẹ́lẹ́ láì jẹ́ ipá máa ṣe wọn ṣáájú kákòókò tó tó tó sì ní máa fi wọn falẹ̀ lẹ́yìn ìgbà tákòókò rẹ̀ bá ti tó alákòókò onáà ni salatu dhuhr àkókò rẹ̀ máa wọlé ní kété tóòrùn bá ti yẹ tàrí àkókò rẹ̀ ó sì máa bẹ bẹ́ẹ̀ títí tí ó fi di wípé òjijì gbogbo nǹkan ó gùn tó bí gbogbo nǹkan ti ṣe gùn tó ìgbà náà làkókò sọ̀látù gbọ́hùr òní òdì pọ́tán àbùkátà ká máa fi agbo ọwọ́ wa ká máa fi dá gbogbo oníkálukú tí bá ti ń ríran ìgbà tóòrùn bá yọ láàárọ̀ ẹ rí i pé òdìdí gbogbo nǹkan máa gùn bọ́jọ́ bá ti tí wọ́n ń lọ sí tóòrùn gbéra sókè lòdìdí gbogbo nǹkan máa dínkù yóò máa dínkù sí bó ti ṣe wà yóò máa dínkù sí bó ti ṣe wà títí tóòrùn ó fi dé àárín gbùngbùn sámà nínú rìn rẹ̀ tó ti dé àárín gbùngbùn sámà nínú rìn rẹ̀ eléyìí ni àkókò tá a máa sọ pé òòrùn wà látàrí tí oníkálukú bá wo báwo lòdì òun ti ṣe rí ní ìgbà tí òòrùn wà látàrí yìí á rí i pé òjì yẹn ó ti kúrú jọjọ ó ti kúrú jọjọ ẹ sàmì síbi tó jí yín dé ńgbà náà tẹ bá sàmì sí ẹ wá wò tó jí ń bá ti lè lé díẹ̀ síbi tẹ sàmì sí òun àti pé òòrùn ti yẹ̀tàrí nù ìgbà tó òòrùn yẹ̀tàrí nù. ìgbà náà làkókò sọ̀látò bọ́hór ńlọ́wọlé eléyìí tó túmọ̀ sí pé àkókò yẹn a máa wọlé àkókò yẹn a máa wọlé di pa kan lù lásìkò tá a wà nù rẹ̀ yìí kan ó ń kó ogún ìṣẹ́jú ó tún lé ẹ̀rí pọ́nrún ó àsìkò sọ̀látò lóhùrù ti tó lásìkò tí wàá ń tó tà ìtóhùn lólùpèpè fún sọ̀láàtì ti yẹ kó lọ pèpè fún kí gbogbo mùsùlùmí tó bá láǹfààní àti létí gbọ́rọ̀ kọ́mọ̀ láti gbà náà pákókó sọ̀láàtò lóhùrù ti tó gbogbo nkóhun ohun yòówù tó ń bá ń ṣe pátì mórílé mọ́sálásí níbi tó ti yẹ kó lọ sílọ̀ ìyẹn fáwọn ọkùnrin ètò túmọ̀ sí pé a lè pé sọ láti lásìkò rẹ̀ káwá fi falẹ̀ tayọ bó ti ṣe yẹ a pé sọ láti láago kan kó kún ìṣẹ́jú nígbà tá aago kan ìbá ìlú ó yẹ ká ti sèkọ́ àmà ká ti máa bá sọ láti lọ kí lọ́wọ́ á tóbi jẹ́ pé ní àwùjọ tiwa àwọn kan sì ń bẹ lórí bí wọ́n ti ṣe bá àwọn bàbá wọn pé wọ́n ń ṣe àwọn bàbá tó jẹ́ pé ìwọ̀nba tí wọ́n ríran ma ọ̀nà làwọn gbìyànjú láti ṣe nígbà yẹn bí ìmá ti ṣe yé wọn ma ni wọ́n gbìyànjú láti ṣẹ̀sìn nígbà yẹn bó wàá lẹ́yìn lẹ́yìn ìgbà tí ẹ ti gbọ́ àlàyé ẹ̀sìn ẹ ti ma ìtumọ̀ tí wọ́n ní ká ṣe nínú ẹ̀sìn ó sì ti ma ìgbà tí àkókò ẹ̀sìn kọ̀ọ̀kan wọlé èé ti rí tó fi wá jẹ́ pé wọn náà ń bẹ́nu ẹni tí ń fi ìjọsìn falẹ̀ ẹ wá níbi ọba dé aago méjì ẹ̀yin ò lè ṣe sọ láti ọgbọ lẹ́nu wọn wọn wá ní sọ láti aago méjì táago ló bí sọ láti ni àbí sọ láti ló bí aago bó wá lọ lọ́rùn ẹlẹ́dàá ti sọ pé aago méjì ni ẹ máa ṣe nítòfì ọlọ́run ọba sọ ni pé aqimis salata liduluki shams ila ghasaqil layl wa qur'ana al-fajr inna qur'ana al-fajr kana mashhuda máa gbé sọ láti rọ pẹ̀lú pé orí pọ́ọ̀rùn ti yẹ̀tàrí sọ láti ti bẹ̀rẹ̀ láti gbà ẹ máa wá bá sọ láti lọ ìlà ghasaqil layl títí di àárín gbùngbùn òru ní ìgbà tí òru ṣókùnkùn birikiti jù torí pé ìparí àsìkò sọ láti rìn ṣáà nù àárín òru wa qur'an al-fajr ẹ̀sìn má gbàgbé sọ̀láàtì àṣùbà ọlọ́run pè ní qur'an nítorí pé qur'an tá a máa ń ké láṣùbà a máa gùn ju gbogbo tá a máa ké sọ̀láàtì yòókù lọ inna qur'an al-fajr kana mashhuda torí pé sọ̀láàtì àṣùbà tẹ̀ ń ṣe al-qur'an tẹ̀ ń rẹ tóorùn bá ti yẹ tàrí àkókò sọ̀láàtù zuhur ti wọlé àsìkò tóorùn yẹ tàrí sí a máa yí padà láti gbàdégbà nígbà kan ó lè jẹ́ pásítọ̀ ẹ̀rùn láwà kọjá pé ìgbà tó rùn yẹ tàrí síyun aago kan ó lè kùfẹ́jú mẹ́ta péré àsìkò yóò tún yí padà ńgbà míì ó lè da aago kan kọjá ìṣẹ́jú márùn-ún ìgbà míì àyípadà adágò kan ó ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bí bá ti ṣe ń yí òun bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ńlẹ́ máa pe sọ̀ láti lẹ́ẹ̀ máa pa àwọn èèyàn sí àsìkò sọ̀ láti ti tó ẹ̀ máa bọ̀ wá mọ́ṣáláṣí eléyìí jẹ́ àkókò sọ̀lẹ́tò bọ́hùr sọ̀lẹ́tò bọ́hùr ni ẹ jẹ́ káwọn náà máa pè bí ìsìláàmù ti ṣe pé káyé pè lórúkọ tó ṣe wípé kò síbi tó wà lákọọ́lẹ̀ wípé ká máa pè bẹ́ẹ̀ wípé àìlà kí ni jẹ́ àìlà sọ̀lẹ́tò bọ́hùr bẹ́ẹ̀ lọ́ọ́ máa ma lọ́kàn rẹ pé sọ̀lá ti wo fẹ́ ṣe sọ̀lẹ́tò bọ́hùr àkókò sọ̀látò lóòrì yóò máa bẹ bẹ́ẹ̀ títí tí òjijì gbogbo nǹkan yóò fi gùn tó bí gbogbo nǹkan ti ṣe gùn tó. òjijì gbogbo nǹkan yóò fi gùn tó gbogbo bí gbogbo nǹkan ṣe gùn tó àkókò sọlátò bọhọr ní ìgbà tí òjijì gbogbo nǹkan tó bá ti gùn tó bí gbogbo nǹkan ti ṣe gùn tó pẹ̀lú àyọkúrò ibi tó jìjì dúró sí ní ìgbà tó òòrùn wà látàrí gbà la koko sọ̀látò lóhùrù tán básìkò sọ̀látò lóhùrù ti ṣe ń tàn làlásàrì wọlé àjẹ́ pé la wo làkọ́kọ́ àkókò asùr àkọ́kọ́ àkókò asùr ó máa ń bẹ̀rẹ̀ láti ìgbà tí òjijì gbogbo nǹkan tó bá ti gùn tó bí gbogbo nǹkan ti ṣe gùn tó pẹ̀lú àyọkúrò ibi tí òjijì wa ní ìgbà tó rùn wà látàrí ìyẹn ní pé a bá fi wọ́n kúnra wọn òjijì gbogbo nǹkan ti gùn gbogbo nǹkan lọ àkókò asúrì yìí wọ́n máa bẹ bẹ́ẹ̀ máa lẹ́mítọ́ sọ́rí sẹ́mi lópin ìgbà tí oòrùn kò bá tí ì sọ gbogbo ojú sánmàdáláwọ̀ yeye ẹ̀rí pé ńgbà tó bá ń di ọwọ́ ìgbà tó oòrùn fẹ́ máa wọ̀ lọ oòrùn ó di aláwọ̀ yeye gbogbo ojú sánmà náà ó di aláwọ̀ yeye ní ìgbà tó ti sáma bá ti di bẹ́ẹ̀ àkókò àṣírí ti tán àyàfi fáwọn ẹni tí wọ́n bá ní ìdíwọ́ bí ọmọdé bàlágà bí obìnrin parí nǹkan oṣù bí wèrè ní tẹ́lẹ̀ ọlọ́run ti ní kọ́kọ́lọ́ rẹ̀ ó pé padà àwọn eléyìí wọ́n sì lè ṣe àṣírí lópin ìgbà tó rùn ọ̀bá ti wọ̀ torí pé Ànábì sallallahu alayhi wa sallam ó ní man adraka rak'atan min al قبل أن تغيب الشمس قبل أن تغيب الشمس فقد أدرك العصر gbogbo ẹnikẹ́ni tó bá bára kàkan nínú sọláàtì làásù ṣáájú kó tó di kóòrùn wọ̀ onítàn ti bá sọláàtì làásù ìyẹn ẹni títú láti bá gbá. akramakumullah sọláàtì magrib àkókò tiẹ̀ ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú kóòrùn wọ̀. tóòrùn bá ti wọta ìwọ̀ àkókò magrib ti tó nìyẹn àkókò magrib ó sì máa bẹ bẹ́ẹ̀ máa lẹ́m tagidi ṣáfàkọ̀ lópin ìgbà tí àwọn pápá ti máa bẹ lójú sámà látàrí wíwọ̀ oòrùn tóòrùn náà bá ti parí àkókò magrib ń sìn bẹ eléyìí túmọ̀ sí pé àkókò magrib náà fẹ̀ àkókò ìṣá ó máa ń bẹ̀rẹ̀. bimaghibi shafaqi ila muntasafi al-layl tí àwọn pápá bá ti parí àkókò rẹ̀ ọmọ abẹ́ títí di àárín òru àárín òru ti Islam kìí sàárín òru taguta fi sọ́wọ́ o báwo la ṣe máa rin òru ti Islam ẹ wo gbà tó rùn wọ̀ ẹ wo gbà tá àlùfáàjà rí yọ kápò rùn wọ̀ láago mẹ́fà bọ̀ alifájàrí sì ń yọ láago márùn àbọ̀ iye wákàtí tó wà láàrin wa á jẹ́ wákàtí mọ́kànlá á kún wákàtí mọ́kànlá á kún sí méjì á jẹ́ kó di wákàtí márùn àbọ̀ òòrùn bá wọ̀ ní mẹ́fà àbọ̀ méje àbọ̀ mẹ́jọ àbọ̀ mẹ́sàn àbọ̀ mọ́kànlá àbọ̀ méjìlá àbọ̀ àárín òru nù àjẹpẹ́ méjìlá àbọ̀ ń àsìkò sọ̀láàtì ìṣá ìsì wà dìgbà náà lẹ́yìn rẹ̀ àkókò ìṣá ìsì lọ. eléyìí ni alukur'ani tọ́ka sí. àwọn olùmọ̀ nípa fiqh àwọn máa ń sọ pé fáwọn ẹni tó bá nídìíwọ́ waqtu daruri fún sọ̀láàtì ìṣá ó ń bẹ títí dìgbà tí àlùfájàrí ó fi yọ ṣùgbọ́n ẹ̀rí kan ò sí tó ṣe pé gbè fún wa ẹ̀rí kan ò sí nínú alukur'ani àbí sunna tó gbè fún wọn pé àkókò ìṣá yóò sì máa bẹ fáwọn ẹni tó bá nídìíwọ́ di ìgbà tálùfájà rí ọyọ ọ̀wọ́n tálùkùránì kan tọ́ka sí ni pé aqimi ssalata liduluki shamsi ila ghasaqi al-layli wa qur'ana al-fajri inna qur'ana al-fajri kana mashhuda títí di àárín òru ní ìgbà tó òru sókùnkùn birikiti wọ́n sì lóru kì í sókùnkùn birikiti jù àfi láàrin òru torí pé ńgbà náà ìní òrùn jìnnà síbi tẹ́ wá jù gbogbo òlu tí wọ́n bá ti wà láàrin òru tiwọn òrùn ti jìnnà síbi tí wọ́n wá jù ìgbà náà lòkùnkùn máa bolẹ̀ jù ìgbà náà làkókò ìṣá ìtàn àsùbá ńkọ́ àkókò àsùbá máa wọlé pẹ̀lú kí alifájàrí òdodo ọyọ alifájàrí alifájàrí méjì ni. alifájàrí rọ àti alifájàrí òdodo alifájàrí tirọ́ ló kọ́kọ́ máa ń yọ tó bá yọ yọ dàbù kò ní pẹ́ kò ní dínà yóò di tó pòórá tó ń bá yọ yọ wà lóòrò kò ní pẹ́ kò ní dínà yóò di yọ a máa dà bí kò ní kò ní nígbà tí àlùfájàrí òdodo bá yọ òhun yọ dàbò láti ibi tó ti wá yọ tẹ́ ti rí yún kàkà kó dínkù yóò tún máa pọ̀ sí ni yóò tún máa pọ̀ sí ni yóò tún máa pọ̀ sí ni tí ìmálẹ̀ òfin gbogbogbò lé ayé àlùfájàrí òdodo yún báwo ló ṣe máa ń ṣẹlẹ̀ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní ìtí máa ń ṣẹlẹ̀ ní pé oòrùn nígbà tó bá ti súnmọ́ ibùlá rẹ̀ lágbọ́n abijá wà tọ́ba ti súnmọ́ ibùlá rẹ̀ láti yọ lágbọ́n bíi tẹ́ wà ẹ rí òye yẹn òye yẹn yọ wá lọ láti agbọ́n àríwá ìní ó ti dáàbò wá yọ máa wá tàn kábọ̀ wá sí agbọ́n gúúsù bí ṣe wá ń bọ̀ yọ máa pọ̀ sí bí ṣe ń bọ̀ yọ máa pọ̀ sí ajẹ́pọ̀ àlùfáàjàrí ti yọ kí ni ìtumọ̀ àlùfáàjàrí ti yọ léde Yorùbá wa kó lè bá yọ ilẹ̀ ti dọ́gbọ́n mọ́ ìtumọ̀ apá àlùfáàjà rí yọ ni pé ilẹ̀ ti má ṣùgbọ́n àwọn ò tí ì rí òye ń dáadáa tọ́ tí àlùfáàjà rí òdodo ń bá ti yọ àsìkò àṣùbà ti tó so eléyìí ni àkókò tàṣùbà àkókò rẹ̀ ọ́ a máa bẹ lọ bẹ́ẹ̀ títí tóòrùn fi yọ tóòrùn bá ti yọ àkókò àṣùbà ti lọ eléyìí ni àwọn àkókò sọláàtì márààrún eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi pa wá láṣẹ. tọ́ sọ̀látù l'ìṣà tó bá ṣeéṣe ká lọ lára ònlọ́lọ́lá jù torípa nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n lọ sọ̀látù l'ìṣà yìí lára ńjọ́ kan anabi sallallahu alayhi wa sallam wọn aṣọ lẹ́yìn ìgbà tó sálámà ó ní àkókò rẹ̀ ní o lawla an ashqa ala tí ì bá ti pín fẹ́ la wàhálà bu àlùmọ̀ mi lọ́rùn ká máa lọ ìṣá ìlara òun lọ́lọ́lá jù kí n má bàa la wàhálà bàlẹ́ àlùmọ́ mi lọ́rùn ní ìṣe máa lọ lára báyìí tó bá jẹ́ pé jàmáà ni ní mọ́sálásí tí jàmáà yun tó bá jẹ́ pé wọ́n á máa lọ́sọ̀ láti rẹ̀ ìṣá ìlara òun lọ́lọ́lá jù èmi gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn jàmáà mọ́sálásí hùn kí n ṣe sùúrù kí n máa wá ṣe sọ láti rẹ̀ ìṣá yẹn lásìkò tí wọ́n ń lọ lára á dà kó tó di pákókó rẹ̀ jáde òun ló lóore jù fún mi nítorí pé màá ṣe ń tọ́jọ́ra yẹn pé kí n ṣe sọ láti pẹ̀lú jàmá èmi ọkùnrin màá tún wá láǹfààní àti tẹ̀lé súnà wípé ká lọ sọ̀láàtì ìṣá ìlara ajẹ́ pé orí di méjì. àmọ́ tó bá jẹ́ pé jàmá a máa tètè ṣe sọ̀láàtì ìṣá tákòókò rẹ̀ bá ti wọlé wọn efi falẹ̀ jù kí n lọ darapọ̀ mọ́ wọn òun náà lọ yẹ mí kìí ṣe pé kí n lọ́sọ̀ láti rẹ̀ iṣẹ́ àìtẹ̀mí lára ń lé wípé mo fẹ́ fi ní ládàá lílọ lára kí n ṣe pẹ̀lú jàmá ló lóore jù fún mi ètò túmọ̀ sí pé tákòókò sọ̀ láti rẹ̀ iṣẹ́ àìbá ti tó àti bá àti bí wàá mọ́sálásí tọ́ba tètè ṣe alhamdulillah tọ́ba sì lọ́la náà alhamdulillah ẹnì kí ebẹ́ mọ́sálásí kọ́mọ wá retí àsìkò sọ láti pé kí wọ́n fi ṣe kọ́ọ̀mà àfi kọ́ jẹ́ pé ọlọ́run ti ní kí wọ́n máa kọ́ ládá fún pé òun ti ń ṣe sọ láti yàn tó ọ pàdánù kankan bọ́ba tí wọ́n á forí kún kọ́ tó ń kí alukurani ajẹ́pọ̀ orí rẹ̀ di púpọ̀ nù torí ẹ̀ sọlátò bọ́hùrù eléyìí ń tiẹ̀ eléyìí tá a lá máa ṣe lẹ́yìn ìgbà tí òòrùn bá yẹ̀ tàrí ká tètè máa ṣe òun náà òun lọ dáa jù àtọ̀ sáwọn alágo méjì ká tètè máa ṣe ńgbà bá ti pè é lásìkò tó wọlé ká bí aago kan kú kọ́tà ńgbà tá aago kan ìbá ìlú ká ti àmà òun lọ dáa àyàfi ìgbà tó òòrùn bá mú kankankan lásìkò ẹ̀rùn anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní gbà tó rùn bá mú kankankan ẹ máa gbé sọlẹ́tò zuhur ẹ máa gbé tutù ẹ jẹ́ kó di ọjọ́ kó tutù díẹ̀ kó tó di pé máa ṣe sọlẹ́tò zuhur lásìkò gbà tó rùn bá mú kankankan ó wá nínú hadith látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi ó ní idha ishtadda al-harr fa فإن شدة الحر من فيح جهنم النبي صلى الله عليه وآله وسلم من hadithi في imaamu Bukhari àti مسلم gbé jáde wọ́n nígbà tóòrùn bá mú kankankan ẹ ṣe sùúrù kójú ọjọ́ tutù kó tó di pé ṣe sọ̀láàtù zuhur nítorí pé ìgbóná kankankan oòrùn ní àsìkò tí máa gbóná jẹjẹun ńṣe ni gbígbóná rẹ̀ jẹ́ èémí ara èémí náà jahannam ọlọ́run dákun má sí alọ́ máa ná tó bá pé èémí iná iná lòórùn tí ń mú burúkú yìí lásìkò ẹ̀rùn báwo wá ni náà ó ti ṣe gbóná tó kọ́lọ̀ ń wa kọ́ má sí wa lọ́ máa bẹ̀ tọ́ nígbà tí òórùn bá wá mú kankan kan yí báyìí. ẹnìkan ò gbọdọ pé sọláàtì o lápè ilẹ̀ ngbàtà ti pé à ń fẹ́ kójú ọjọ́ tutù kátó di pa ṣe sọláàtì vóòrù sọláàtì sì ti wọlé láti tó òrùn ti yẹ̀tàrí kátó bí àpèjúwe láti aago kan ti wọlé àní pé sọláàtì ń gbà àní pé láago méjì àní pé láago mẹ́ta ńgbà tó bá tó di wípé àkókò sọ̀lẹ́tò dóhùrù fẹ́ máa lọ sópin gbà náà láti wá pè bàbá tí wá ń pè iná láti sọ̀lẹ́tò dóhùrù ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu Dharr al-Ghifari radiyallahu anhu ó là wà lórí ìrìn àjò kan pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam olùpèpè fún sọ̀lẹ́tì ó wá láti pèpè fún sọ̀lẹ́tì anabi sallallahu alayhi wa sallam wọ́n wá kọ̀ fún wọ́n ní abiridu bis salah ẹ jẹ́ kó di ọjọ́ tutù náà kẹ́ tó pèpè fún salat arákùnrin yìí nígbà tó tún ṣe sáà ó tún dìde kó wọn tún pè anabi ní abiridu bis salah ẹ jẹ́ kó di ọjọ́ tutù náà kẹ́ tó pèpè fún salat ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta anabi tún ní abiridu bis salah lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta yìí anabi sallallahu alayhi wa sallam kan pèpè fún sọlá nígbà wo ṣìnà sáwọ mélòó tó lóòrè ní ìgbà tí òjì gègéle ti ń bẹ nítòsí ibi tá a wà tó ṣe déédéé pẹ̀lú gíga gègéle o a sọ wípé àkókò sọlá tó lọ́hùr yóò máa bẹ láti ìgbà tó rùn ti yẹ tàrí títí tí ó fi di pé òjijì gbogbo nǹkan ó ṣe déédé pẹ̀lú gbogbo nǹkan ìgbà tí òjijì gbogbo nǹkan ṣe déédé pẹ̀lú gbogbo nǹkan láti ìsàlẹ̀ gúngùn gbogbo nǹkan ìgbà náà ní parí àkókò sọ̀látò bọ̀ọ̀ àmọ́ ńgbà tí òjijì gbogbo nǹkan tó bá ṣe déédé gbogbo nǹkan pẹ̀lú àyọkúrò òbí tó jìjì wà ní ìgbà tí òòrùn wà ní àtàrí ìgbà náà làkókò àṣírí wọlé torí ẹ̀ ìparí àsìkò sọ̀látò bọ̀ọ̀rọ̀ lànàbì tó gbà kán pèpè fún sọ̀látò bọ́ọ̀rì kánàbì fi wá ṣe látàrí pé òòrùn mú jajaja hadisi yìí ọjọ́ hadisi tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa alimami Bukhari àwọn ni wọ́n gbé jáde nínú tírà wọn hadisi gan ibẹ̀ làwọn olùmọ̀ ti mà wípé tá n bá ń sọ̀rọ̀ gbàwó làkókò sọ̀látò làásùrì wọlé kìí ṣe pé ìgbà tí òjijì gbogbo nǹkan tó gùn tó bí gbogbo nǹkan ti ṣe gùn tó lásán pẹ̀lú àfikún ibi tó dìdí wà ní ìgbà tó rùn wà látàrí ó túmọ̀ sí pé àsìkò tí àkókò àṣírí ọ wọlé òjijì gbogbo nǹkan ti gùn ju bí gbogbo nǹkan ti ṣe gùn lọ. lẹ́yìn eléyìí ọwọ́ àánú àdìsí kan tó ṣe pé àwọn èèyàn gbọ́ yé ń bẹ̀ wípé wọ́n ń fẹ́ ká máa lọ àṣùbà lára ǹjẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? hadithi náà òun náà ni wípé anabi sallallahu alayhi wa sallam sọ pé asiru bil fa innahu a'zamu lil ajr ẹ jẹ́ kí ilẹ̀ ọmọ mọ́ kedere ṣe àṣùbà torí pé ìjẹ́ kí ilẹ̀ ọmọ kedere ká ṣàṣùbà òun ní máa jẹ́ kí ládàá gọ́gọ́ àdìsí Abu Dawud àtìrìmẹ́bí àti nàṣáì àwọn ni wọ́n gbé jáde ṣùgbọ́n kìí ṣe báwọn èèyàn ti ṣe gbọ́ yé nìtumọ̀ rẹ̀ wípé ẹ jẹ́ kílẹ̀ ọmọ kedere kẹ́ ẹ tó máa ṣàṣùbà eléyìí ti ń dá ọ̀pọ̀lọpọ̀ yánpọnyánrin lẹ̀ láwọn agbọn bòmíì láyé gbàtí bàbá lè má mú karú àdìsí àṣùbà ti wọlé láti aago márùn kọjá ogún ìṣẹ́jú tá a bá fogún ìṣẹ́jú pẹ́lẹ́ yìí láti fi gba ẹni tí ń bọ̀ lọ́nà jíjìn láàyè kó ní o fi dé mọ́sálásí ẹni tó sùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ogún ìṣẹ́jú náà ti tó ajẹ́pàṣẹ kọ́mà ní aago mẹ́fà ogún ìṣẹ́jú bàbá ìmáàmù wa ní òun ka àdéhìí kan wípé ẹ jẹ́ kí ilẹ̀ ọmọ amọ́ kedere fásùbà kó tó di pé ẹ̀ máa àwọn aṣọ di aago mẹ́fà kọjá ìṣẹ́jú márùn ilẹ̀ ti mọ́ kedere dáadáa àwọn jàmáà kan bá yarí ntàwárí kanu súnà onípa anabi sallallahu alayhi wa sallam kana yusalli al-fajr bi ghalas anabi máa ń ṣe àṣùbà ní ìgbà tó kúnkún wà lójú sámà ìgbà tó kúnkún wà lójú sámà náà máa ń ṣàṣùbà wọ́n sì tún sọ yìí pé tànàbí bá bẹ̀rẹ̀ sí ní ṣe àṣùbà yóò máa ṣe wọ ìgbà tó ṣe yìí pé èèyàn ò ti mẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ńgbà wọn bá sálámà yẹn ni pé yóò ka kí ó tó gùn torí pé wọ́n sọ náà àdéhìtì yẹn wípé a máa kí ọgọ́rùn-ún àyà àbí ọgọ́ta àyà lásùbà ọgọ́rùn-ún àyà àbí ọgọ́ta àyà nígbà tá ọgọ́rùn-ún àbí ọgọ́ta àyà nù rákà kan sẹ́yìn mọ̀ pé inṣàlá ilẹ̀ ó ti má àmẹ́yìn fẹ́ ka o ka iná ọ̀tọ́ iná sẹ́yìn mọ̀ pé lẹ́yìn ni tọ́ àwọn kékeré tó gùn kéwútà máa ń ké ní àṣùbà tọ́ ànábì ọba sọ láti wọ ìgbà tí ojú ọjọ́ bá mọ́lẹ̀ kedere ìtumọ̀ àdìsí yìí òun náà ni pé ẹ gbọ́dọ̀ ṣàṣùbà kẹ́ tó mọ̀ dájú pàlùfájàrí ti yọ ẹ gbọ́dọ̀ sí àṣùbà kẹ́ tó mọ̀ dájú pàlùfájàrí ti yọ a kì í ṣàṣùbà lóru òru sì ìgbà tí àlùfájàrí ò ti yọ ẹ rí dájú pálùfájàrí ti yọ ṣáájú kó tó di pẹ́ńsà ṣùbà ìtumọ̀ àdìsí yẹn nu kìí ṣe pé tuma rẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ ṣe kọ́ọ̀mà ó dìgbà tílẹ̀ bá mọ́ kedere rárá o eléyìí ni ìtumọ̀ àdìsí yìí tọ́ tẹ́lẹ̀ bá yé wa a rí i pé ká tètè máa ṣe àṣùbà ní ìgbà tí òkùnkùn bá sì wà lójú sámà pẹ̀lú pé a ti lọ àwọn èèyàn lára díẹ̀ òun náà ní nǹkan tí òfin ṣẹ̀ríyà tó fi mà wá kìí ṣe pé ká máa wá sí àṣùbà lẹ́yìn ìgbà tílẹ̀ bá ti má kedere bí tí ṣe máa ṣẹlẹ̀ láwọn àyè ibòmíì eléyìí jábà lẹ́yìn eléyìí báyìí ẹnikẹ́ni tó bá ti máa kókó sọ́lẹ́t ká mójútó ni o torí ìmàkọ òsì tó sàǹfààní téèyàn ọba ti máa lò àǹfààní ìmà òun náà ní pé ntọ́ ọmọ kọ́ máa lò ntọ́ ọmọ ń dáadáa máa sí èyí tọ́ ọmọ apá ìdání kò jìnnà sí eléyìí láǹfààní ìmà kí láǹfààní pé nǹkan yàn fi kù ẹ̀yin náà ni ẹni tí wọ́n ń tẹ́tíra síwájú ẹ̀yin sì sàlàyé ẹ̀sìn fún wa wọ́n ti wá gba akhbar rírí lọ́dọ̀ rẹ̀ ó sì sàlàyé àwọn àkókò sọ̀ láti fún wa ọsọ pé sọ̀látò zuhur àkókò rẹ̀ a máa tó nígbà tó òrùn bá yẹ̀ tàrí ṣé òrùn yẹ̀ tàrí wá nígbà táyìn ń ṣe kọ́ àmà tí aago méjì ti lò à òrùn ti yẹ̀ tàrí ti pẹ́ a ti gbàgbé yíyẹ̀ tàrí rẹ̀ ẹ̀ ń fi àsìkò sọ̀láàtì ráre ẹ̀ ń fi ń ṣòfò ọlọ́run sọ pé fawailun lil musallin wáìlù àyè burúkú kan nínú náà jahannam kọ́ máa jẹ́ ti àwọn olùṣe sọ̀láàtì tó ṣe pé alladhina hum an salatihim sahun wọ́n ti máa kọ́nu fọ́ra àgbàgbé sọ̀láàtì wọn tí wọ́n yìí ṣe lákòókò ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ní àyè burúkú yìí ní ọ̀jẹ̀ tí wọ́n nu náà jahannam so àti pé lílọ́tẹ̀ ń lọ sọ̀láàtì lára kìí ṣe ń tọ́ da o ẹ máa ṣe sọ̀láàtì lásìkò rẹ̀ ẹ má ṣe fìfalẹ̀ rárá a sì gbọ́dọ̀ máa ṣe sọ̀láàtì kankan láti ilẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ a rí pé àkókò kan bẹ pẹ́pẹ́ sọ̀látùl asr òtítí gbogbo nǹkan kò ní gùn tó bí gbogbo nǹkan ti ṣe rí pẹ̀lú àfikún bí tó ti di gbogbo nǹkan wà ní ìgbà tí oòrùn wà ní àtàrí àfi lẹ́yìn aago mẹ́rin ọkọ̀jọ́ ogún ìṣẹ́jú aago mẹ́rin ọkọ̀jọ́ ìṣẹ́jú méjìdínlógún ẹ̀yin sì ti pe sọ̀láàtì láti aago mẹ́rin kù kọ́tà ẹ̀ wá ń ṣèkọ́mà láago mẹ́rin kù ìṣẹ́jú márùn-ún ọdọ àtúkọ ẹkàn gbára gbóná ni kì í ṣe sọ láti tọ́lọ̀ ń fi payín látẹ̀lẹ̀ ń ṣe o kẹ́ ẹ máa ṣe sọ láti láti ilẹ̀ àti ìdánù ni kọ̀tọ́ kẹ́nìkan kan ṣe sọ láti kan ṣáájú kásìkò rèé tó wọlé ẹni tó bá máa mà ṣe bẹ́ẹ̀ òfin ṣẹ̀rí àṣọ ikú onítọ̀ǹgán lè di kèfèrí nítorí pé ntọ́lọ́ wọn bá là kalẹ̀ fún ọ tẹ́lẹ̀ báwo wá ló ti fẹ́ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ iná lọ́jọ́ pé tán bá ti pe sọ̀láàtùl Maghrib lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ti máa ṣèkámà eléyìí ọ̀dà tó nítorí pé anábì sallallahu alayhi wa sallam ó ní waqtul Maghribi ma lam yaghribi shafaq àkókò Maghribi wọn máa bẹ lópin ìgbà tí àwọn papọ̀ ọba ti pamọ́ tí ọba ti parẹ́ tí ọba ti pòórá adékọ́ àkókò rẹ̀ fẹ̀ èwo wá ní bá a ti pè náà láti kọ́ mà eléyìí kù díẹ̀ káàtó anabi sallallahu alayhi wa sallam ni bayna kulli adhanayni salat ayé àti ṣe náfìlà wà láàrin gbogbo ìgbà tán bá pèpè fún salat sígbà tẹ́ sì pa ọmọ ó kéré jù rákà méjì torí rẹ̀ kìí ṣe pé bá a máa ti ń pe salat ìta ìpè iná láti máa sì kọ́ ọmọ agbọ́dọ̀ kíyèsí ikú gbogbo mọ́sálásí tá a bá wà nú ẹ̀ tí bá ti lè pèpè fún salat ẹnìkan ò jáde kúrò nínú rẹ̀ máa títí tí wọ́n fi ṣe sọ láti yìn bọ́ọ̀bà kòsè lọ́ọ̀yà kòsè ó dìgbà tán bá tó ṣe kọ́ àmà ẹni tó bá wá dá ṣe tiẹ̀ tó lòun ò lè dúró de lè má mú kan kọ́mọ̀ yìí pé òun kàn ṣe àṣegbára gbóná lásán ni o kìí ṣe sọ láti tán fi pa láṣẹ ló ṣeun tí ti lè pèpè fún sọ láti kan nínú mọ́ṣáláṣí kan ẹni tó bá wà nínú mọ́ṣáláṣí wọn gbọ́dọ̀ jáde títí tí wọ́n fi ṣe sọ láti wọn ẹnikẹ́ni tó bá wá fi lè jáde ó ti ṣẹ̀sófin ọlọ́run ọba ẹlẹ́dàá wa tẹ́nìkan bá wá sí kọ́ máa tiẹ̀ tó lòun ò lè dúró de lè máàmù ọkàn gbára gbóná dànù nítorí pẹ́sìn ìṣeré ẹ̀sìn òsì lè jẹ́ pé wọ́n má lórí irú òdo tí ń bá wọ́jà òfin ọlọ́run bọ́lọ̀ ń ṣe ní kẹsẹ̀ sínú wàá dúró tí lè máàmù ó bí ọba ti ọlọ́run má lọ ọbẹ̀ lọ sí sọ láti máa ń jọ́ mi àwọn onídàáwúru oníkọ́yákọ́yá tí wọ́n gbójú ọ̀nà amásọ̀sẹ̀ pẹ̀lú sọ láti tiwọn o lè máa lọ darapọ̀ mọ́ wọn jọ mi àmọ́ ó ti wọ ilé yìí ná wàá ṣe sùúrù títí tí lè má mú òfin dé wọn yìí pé sọ láti nítorí pé àkànpé lásán à ń fi ń pè yẹn ni àwọn ẹni tá à ń pè wọn à ń fẹ́ kí wọ́n wá kí wọ́n wá sí lọ́ọ̀ni kí é ṣe pé à ń pè é afẹ́ fi láwọn lójú pé kí ni àkúkú ah, kẹ́kẹ́ wá Allahu Akbar ti ń jàrí àwọn èèyàn méjì tó ń bẹ assalamu alaikum so afẹ́ káwọn èèyàn wá sí lọ́nà torí rẹ̀ wọ́n rọra lọ ládìẹ̀ àṣùbá nìsín a lè fokún ìfẹ́jú lẹ̀ láàrin ìgbà tá pèpè fún sọláàtì sí ìgbà tá a ti kọ́ ọmọ sọláàtì zuhur a lè fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sílẹ̀ láàrin ìgbà tá pèpè fún sọláàtì sí ìgbà tá ti kọ́ ọmọ bẹ́ẹ̀ náà ni sọláàtì al-asr bẹ́ẹ̀ náà ni Maghrib sọ̀láàtì ìṣá náà lẹ́gbọ́n wọn lọ́la wọn lọ́lọ́la jù torí òfin ọlọ́run ọba lélẹ́yìí kìí ṣeré tí ọ wọ mọ́sálásí pé mo ti ń kiri látàárọ̀ wọn ọ̀tà wọn máa mọ bí òṣèjú mẹ́wàá kan bí lè máa mọ̀ bá wà kọ̀ wá kórí ara ẹni ọ́fẹ̀sì kọ́mọ̀ lọ́ba jáde okú òdo ṣe aláìjákàmà ẹnikẹ́ni tó bá ti wọ́n mọ́sálásí tó bá ti pèpè fún sọ́lá òfin ọlọ́run ní kò gbọ́dọ̀ jáde títí tó fi ṣe sọ́lá tún àyàfi tó bá pálọ̀ wà láàrẹ̀ já àbí tí nǹkan bá ti ọ́ ní bùkátà kò tètè lọ mójútó lóde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó eléyìí jẹba àwọn. wáyé o káwá pé ẹnìkan ọ̀dàkú kó tó di pé òrùn yẹ tàrí ọlọ́run ẹlẹ́dàá wa kò wá ní kọ́ta àfi lẹ́yìn ìgbà tó òrùn wọ̀ ọdákú lásìkò sọ̀látò lóhùrò tótó kò jí sáyé padà àfi lẹ́yìn ìgbà tákòkò ásìrì ti lọ eléyìí o kò ní san sọ̀láàtì méjèèjì padà nítorí pé àkókò lóhùr ọba láyé lẹ́yìn ìgbà tó ti dákú tọ́jẹ́ pẹ́mi rẹ̀ tọ́ kọ́ pé padà nù bẹ́ẹ̀ ni áùsù. lásìkò títọ́ láti wọ̀nyẹn tó kò tó bá a láyé lẹ́ni tó wà ń kó ẹni tó lè ṣe òun ò ní san padà ń tiẹ̀ kọjá gbèsè rẹ̀ á ń bọ̀sibọ́sí pé yóò san padà. tó obìnrin ní nǹkan oṣù tiẹ̀ ọ̀dá lẹ́yìn ìgbà tó òòrùn wọ̀ òòrùn ti wọ̀ kí nǹkan oṣù rẹ̀ ó tó dá ajẹ́ pé kò ní san sọ̀látò lóhùr tọjọ́ yùn kò sì ní san sọ̀látò làásùr tọjọ́ yùn torá kókó méjèèjì ti lọ kó tó di pẹ́jẹ rẹ̀ dá sọ̀láàtì tó kù tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe yọ bẹ̀rẹ̀ láti sọ̀látò magrib nítorí pé àkókò magrib lẹ̀jẹ̀ rẹ̀ dúró sí tọ obìnrin tó wá pé nǹkan oṣù rẹ̀ bẹ̀rẹ̀ ṣáájú kó di kóòrùn yẹ̀tàrí. àsìkò ìgbà tí nǹkan oṣù rẹ̀ bá wá dá sí sọ̀láàtò lóhùr tọjọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan oṣù yẹn kò ní í san padà nítorí pé nǹkan oṣù rẹ̀ ti bẹ̀rẹ̀ kó tó di pákókò sọ̀láàtì yẹn kọ́ kó tó di pa wọlé. tọ́ obìnrin tó wá jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ó lẹ́yìn ìdajì òru tẹ́ bá ti sọ pápẹ́júwe ní ìsìn ìdajì òru lákòókò tá a wà ń bẹ̀ yìí aago méjìlá àbọ̀ ni nǹkan oṣù obìnrin yẹn wá dá láago kan òru ṣé yóò san sọ̀látùl magrib àti ìṣá ètò ọ̀dọ́gba ni pé kò ní san torí pákòókò ìṣá ìgbà ti lọ ajẹ́pẹ́ bo ni ó ti bẹ̀rẹ̀ sọ̀lá ọba dìda ṣùgbọ́n àtọ̀là eléyìí jẹba àwọn tẹ́lẹ̀ bá yé wa ká kọjú máa ká mójútó ẹ̀sìn wa ó púpọ̀ nítorí pé ìdí mímójú tẹ́sìn ìdí rẹ̀ lèyàn ti ṣoríire kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó jẹ́ ká ṣoríire. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا عباد الله تين يا ماما ما في صلاة راري تقوى تقوى في Takoko rẹ̀ bá fi lè lọ́mọ lọ́wọ́ kí ni tó ń tiẹ̀ ọ̀sè ọ̀rọ̀ pé oríṣi méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam lórí ọ̀rọ̀ ẹni tó máa ma fi sọ láti sílẹ̀ tí ò ṣe gẹ́gẹ́ bí ìṣesí rẹ̀ tó máa fi sọ láti ráre lámàá mà ṣe tó máa fi tiṣẹ́ rọ́ tó máa fi ṣèkẹ́wọ́ tó máa fi ọjà tó ń tà sí ètí onítùmá tó máa fi ṣèkẹ́wọ́ kó ní òjò ṣe sọ láti lásìkò rẹ̀ àwọn olùmọ̀ọ́rọ́ wọn pólísì méjì nípa àṣẹṣe rẹ̀ yìí àwọn kan sọ pé ọ̀sẹ̀ lọ́n ó túba ó sì san sọ láti yẹn padà nítorí pé ẹni tó bá gbàgbé láti ṣe sọ láti lásìkò rẹ̀ ṣẹ̀rí àsọ pé ń gbọ́ ọba arántí dandan wọn gbọ́dọ̀ san padà ẹni tó sì sùn tó ń gbé lọ tí òjò ṣe sọ láti lásìkò rẹ̀ ṣẹ̀rí àsọ pé ń gbọ́ ọba tají ọ̀ràn àyàn ni kò san sọ láti padà táwọn ẹni tó ní àwáwí àròyé tí wọn bá gbà wọn láàyè láti má san padà ẹni tí ò ní àwáwí àti àròyé kan gan-an ló yẹ ká kàn pa fún pé kó san padà eléjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ táwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀sọ ọ̀rọ̀ kejì òun náà ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè pa sọ láti tì lámàámà pàtì sọ láti ẹyọ kan tó o ṣe lásìkò rẹ̀ ah ó tún bá lọ sọ́dọ̀ ọlọ́ọ̀ni o ọ̀rọ̀ àmà ṣiṣẹ́ rí tọ́pọ̀ àmọ́ kò sáyè láti ipe kò san padà ìdí ni pé òfin kan ò sí nínú ṣẹ̀ríà yìí ẹ̀rí kan ò sí tó mú wá wípé ẹnikẹ́ni tó bá ti o kó náà san padà kò sí nínú alukurani kò sí nínú sunna anabi sallallahu A wa si àwọn ka ara wa káka máa fẹnu wa rọ́ọ̀fù ìgbà tí èsì sọlọ ló ní ẹni tó bá màmá láti kọ́ anabi àjẹ́ wípé ntaàwí ni wípé o ti sẹ́lọ̀ àfikún ọmọ túbá bọ́yá ọlọ́run lè forí jìn àti kọ́ lọ́n sọ wípé wa man yata wa man yata'adda hududallahi faqad zalama nafsahu ẹnikẹ́ni tó bá ti lè tayọ ẹnu àlọ́ ọlọ́run ó ń ti ti ṣàbòsí sórí ara rẹ̀ àìwọ́ tó ṣe sọ láti tọ́ màmá pati ó ti táyé ẹnu alọ́lọ́ alábòsí burúkú ṣàbòsí sórí ara rẹ̀ ó bá rẹ̀ ọlọ́run tún sọ nínú àyà mi ó ní waman yata'adda hududallahi fa ulaika humu zalimun gbogbo ẹnikẹ́ni tó bá ti lè tayọ ẹnu àlọ́ ọlọ́run àwọn eléyìí làwọn alábòsí ìjẹ́tẹ́lẹ̀ yìí bá yé wa ajẹ́ pé kò sáyè fún àwọn alábòsí àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ olùtayọ ẹnu àlọ́ ọlọ́run láti wá pé ntọ́fà àwọn dalábòsí tọ́sọ àwọn ẹni tó tayọ ẹnu àlọ́ ọlọ́run àwọn fẹ́ ṣàtúnṣe rẹ̀ pẹ̀lú páwọn ó ṣe sọ láti yẹn ẹ̀rí kan ò sí tó ní kún ó ṣe torí rẹ̀ ipò alábòsí ẹni tó tayọ ẹnu àlọ́ ọlọ́run tí wọ́n wà ń ibẹ̀ náà ni wọ́n wà àti pé kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe tí ó nítumọ̀ tọ́rọ́ lọ́hùn ní gba ìjọsìn látọ̀dọ̀ alábòsí olùtayọ ẹnu àlọ́ ọlọ́run tọ́rọ́ àdìsá nàbì sallallahu alaihi kò é gbà nǹkan kan lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ àyàfi tó nà bá tó iṣẹ́ alábòsí ò sì lè da iṣẹ́ olùtayọ ẹnu àlọ́ ọlọ́run kò lè da. anábì sallallahu alaihi wasallam náà sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí èsì àwọn alápáláṣẹ pé kó ṣe bó ti ṣe ṣéun á da ẹrù rẹ̀ padà fún ni kẹ́ni tó máa pa tì kọ́ máa wá ṣe yẹn ọlọ́run ọba kọ́ ló ní kó ṣe ànábì kọ́ ló ní kó ṣe wọ́n dẹ ẹrù rẹ padà fún ọ ni kò ní ìtumọ̀ kankan yàtọ̀ sí ẹni tó bá pé gbàgbé oorun tàbí àìmọ̀kan ni ló mọ̀ ń lọ sọ láti lára àwọn eléyìí àyè wà fún wa láti san padà. tọ́ ẹ ń lọ ẹ ń lọ lórí ọ̀nà àsìkò sọ láti wá tó kótó di gbé àsìkò sọ láti tó àwọn dánadáná kan ti dá yín lọ́nà kó lọ́n sànù wa wọ́n wá gba ìwù lọ́rùn rẹ̀ wọ́n sọ sí hòhò ọmọlúwàbí àsìkò sọ láti wá tó bẹ́ẹ̀ ti sẹ́rìn lọ ẹ mọ̀ pé ìletò kan wà wájú ṣùgbọ́n kó tó di pẹ́ dé lè tó àkókò sọ láti yóò ti jáde yóò ti lọ ìwọ ló sì wá ń hòhò yìí ìgbẹ́ bá sì tó dé ìletò yìí ló tó lè rẹ́ nìkan ọ lásọ. So tó lè wọ̀ tó fi sin lọ ṣé kó o ṣe sọ̀láàtì yẹn níhòòhò ni lákòókò sọ̀láàtì àbí kó o dúró dìgbà tí ẹ bá tó délé tó ń kó o lè bá a ṣe sọ̀láàtì lẹ́ni tó wọ sọ sọ́rùn kó o ṣe sọ̀láàtì níhòòhò yìí kó o fi sọ àkókò sọ̀láàtì òun ni nǹkan tó gbọ́dọ̀ ṣe nítorí pé àkókò sọ̀láàtì pàtàkì púpọ̀ májẹ̀mú ńlá ni ó ní agbára tayọ wípé kọ́ ọ̀sẹ̀sẹ̀ fásọ sára kó o tó ṣe sọ̀lá torí ẹ̀ á pè kó o ṣe sọ̀lá tìyẹn ní ìhòhò ṣùgbọ́n tó bá ṣe é ṣe kó o rí ewé kan tó o lè dàbóra kò sí ní tó burú mbẹ̀ ọ wá rí ewé a máa rí àmà pẹ́pẹ́ tó bá fomi kò dáadáa o lè fi rẹ́ gbogbo ara rẹ tó ń ti pé hòhò lọ wàá fi àmà yẹn wàá fi para rẹ kó tó di kó ṣe para tán ìgbà náà ló tó wá àbí kó o ti kọ́kọ́ sàlùwàlá kó o tó fa ma para àmọ́ ò jí kí ọwọ́ rẹ kọ́ kábẹ́ rẹ nígbà tó ń para fattaqullaha mastata'tum ebe ruo ọlọ́run ló di wọn bẹ́ẹ̀ ṣe lágbára ma. akramakumullah ẹni tó ṣe é pé tó lè fi sàlùwàlá ó sì ń bẹ lórí ìrìn àjò ṣùgbọ́n mọ̀ yìí pé ìlú kan bẹ wájú tóun ó ti rí omi tóun ó fi lè sàlùwàlá tóun ó fi sin lọ́hùn àmọ́ káwọn ó tó dé lóyún ọ̀dájú pákòkò sọ láti yẹn yóò ti lọ ṣé kó ṣe sọ láti pẹ̀lú tẹ̀yẹ́mùmù ni àbí kó dúró dìgbà tán bá tó délùú tí ó ti rómi tí ó fi sàlùwàlá hàn kó ṣe sọ láti pẹ̀lú tẹ̀yẹ́mùmù kọ́mọ wulẹ̀ dúró dìgbà tí wọ́n bá tó délù tọ́yẹ pé tọ́ba lòun ó dúró dìgbà náà kó òun tó sàlùwà láti sọ yẹ àkókò sọ láti yẹn ó ti lọ tọ́ba tí wàá ṣe tẹ̀yẹ́ mù tó fi ṣe sọ láti yẹn ó ti tó ọ gbọ́dọ̀ wá ti àlùwà lámá nígbà tí ẹ bá débi tó mi wà kọ́ wá tuntun sọ láti yẹn ṣe ọ gbọ́dọ̀ dán o àwọn méjì nínú àwọn sàhábà nàbì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n bẹ lórí ìrìn àjò àsìkò sọ̀láàtì wá tó wọn òró mi èkíní kejì wọn wá ṣe tẹ̀yẹ́mù wọ́n fi ṣe sọ̀lá wọ́n ń lọ wọ́n ń lọ lórí ojú ọ̀nà wọn wọ́n ti ró mi wọ́n sì ṣe sọ̀láàtì ọ̀kan náà méjèèjì òun bá sàlùwàlà ọba tún sọ̀láàtì yẹn ṣe èkejì kò sàlùwàlà à ń bọ̀sibọ́sí pé yóò tún sọ̀láàtì tó ti fi tẹ̀yẹ́mù ṣe à ń bọ̀sibọ́sí pé yóò tún ṣe wọ́n ò sì bára wọn jà ṣùgbọ́n gba àwọn dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kálukú sàlàyé ń tó ń ṣe anabi sallallahu alayhi wa sallam wọ́n wá sọ fún ètò ti kọ́kọ́ fi tẹ̀yà múmu ṣe sọ̀láàt tí ọ̀ padà wá ṣe àlùwàlá máa ń gba àwọn débi tó mi wà á ń bọ̀sibọ́sí pé yọ̀ wá tún sọ̀láàtì rẹ̀ ṣe tẹ́pẹ́ ọ̀kan náà ló ṣe ń tiẹ̀ anabi ni asọ́pítẹ̀ sunna ní tí o ṣe ló ṣe déédéé sunna ẹnìkejì tóun tún á ṣe àlùwàlá tó tún tún sọ̀láàtì yẹn ṣe anabi ní lákàlẹ ajru marratayn ìwọ gbalada lẹ́ẹ̀mejì láàrin kí ládọ́ pọ̀ àti kí n ta ṣe kó ṣe déédéé súnà èwo ni wàá rò kọ́ tẹ̀wọ̀n jù kí n ta ṣe kó ṣe déédéé súnà ni kí ṣe kí ládọ́ kan pọ̀ kí n ta ṣe kó ṣe déédéé súnà torí ẹ̀ la sọ pé ẹ ń bá ti ṣe tẹ̀yẹ́mù sọ́mbàdébi tó mi wà kò gbọ́dọ̀ sàlùwà látúnṣọ́ láti yẹn ṣe o torí sọláàtì kan tó ti ṣe náà lọ́lọ́run fi pa láṣẹ lónìí sọláàtì zuhur ẹyọkan sọláàtì asiri ẹyọkan magrib ẹyọkan alẹ́ṣà ẹyọkan alifajiri ẹyọkan òsibí tọ́lọ̀ ti ní kò sí fajiri méjì mẹ́ta mẹ́rin lójúmọ́. ó ti ṣe pẹ̀lú nǹkan tó lágbára lórí rẹ̀ nígbà tó ṣe kò sí àyè fún láti tún á ṣe àlùwàlá tó máa tún sọláàtì yẹn ṣe má. tẹ́lẹ̀ bá yé wa ajá ike nígbà tá a bá ti ṣe tẹ̀yẹ́mù tá a fi ṣe sọ̀lẹ́ àtún ní wá máa ṣe àlùwàlá má pa afẹ́ tuntun sọ láti yẹn ṣe nígbà tá a bá romi. a òfin ṣẹ̀ríà ó ń bùkátà ká gbọ́ yé dáadáa lójú ọ̀nà tá a fi máa sin ọlọ́wọ́n ọba bọ́lọ́wọ́n ti ṣe yọ́nú sí wa báàbá lè wálé kí ó wá kọ́ kásì mẹ́sẹ̀ jìnnà síbi tá a máa ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ rẹ̀ nítorí pé lè yọ ọmọ ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ kí o ní àgbọ́yé ẹ̀sìn kó o sì máa sin ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ni at-taharatu min al-hadath al-asghari wal-hadath al-akbar kásì ìmára kúrò nínú àwọn ẹ̀gbin kékeré àti ẹ̀gbin ńlá ẹ̀gbin kékeré òun náà làá máa fi àlùwàlá gbé kúrò ẹ̀gbin ńlá òun lè tá a máa fi ìwẹ̀ jánábà àbí ìwẹ̀ hayo àbí ìwẹ̀ bímá nífà tá a máa fi gbé kúrò lára ìyẹn ni wípé ẹni tó bá jẹ gbèsè jánábà kórìkó ń wẹ̀wẹ̀ jánábà ṣáájú kótó ti kó ṣe sọ̀lẹ́ àti torí pé gbogbo ẹni tó bá ní jánábà lára àlùwalò tó gbé jánábà kúrò lára o àwọn ọmọ wa tó ṣe pé wọ́n ń bàlágà ní ìgbà tó ṣe pé wọn ọ̀rẹ́ ní pàkíyèsí wọn ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ nínú wọn kó fi ntọ́pọ̀ nínú àkókò máa ṣe sọ̀láàtì pẹ̀lú jánábà lára tẹlomi gan le tọdún ó tọdún lọ tóun ọmọ ìgbé ńgbà téèyàn bá ti dẹni tó bàlágà tí ó ti di pé àtọ̀ ń jáde lára rẹ̀ ó ti bàlágà nu ọgbọ́dọ̀ wẹ̀wẹ̀ jánábà. àwọn ọmọ wa ní ìsìn tó jẹ́ pé ńgbà tó dí láàárọ̀ a rí pé gbogbo ṣòkòtò rẹ̀ rìn ọ̀tọ̀ lé ní olóhùn ọ̀tọ̀ lé ṣòkòtò ìṣàdédé rìn ẹ wàá rọra pé torí pé òun lè má mà wípé ibi tó ń dàgbà lọ yìí báyìí òkè àgbà ni wọ́n ń pè bẹ̀ ó ti ń kú lọ́mọdé torí ńgbà tí ọmọkùnrin bá ti lè lálàá ipò ń rí ipò ń bá obìnrin lò tó sì jí tọ́ba pé òun ti da miratara sára àtijọ́ òun ti bàlágà o ìtumọ̀ rẹ̀ ó ti tó wọ ná bọ́ bá ti ṣe ọmọ aná kọ́lọ̀ ń dákun kọ́ mọ́ sí wa lọ́mọ aná ẹ ọmọdé ni mí ọmọdé bá wò tó ti tó wọ ná ìgbà míì ó lè jẹ́ ọmọ ọdún mẹ́tàlá lélẹ́yìí ṣẹlẹ̀ sí ó ti bàlágà nù ìgbà míì ó lè jẹ́ ọmọ ọdún mẹ́la bọ́bá wa pẹ́ sàrírú ẹ̀rí bọ́bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún òfin ṣẹ̀rí àsọkò ti bàlágà òyìnbó lọ́mọ bí tó ń ti rọ́dún méjìdínlógún ọkàn wa ọdún mẹ́ẹ̀ẹ́dógún bọ́bá pé òtítọ́ jẹ́ late comer ọba àmàlàlàkọ bóbìnrin lò kó mìíràn má jáde lára bàbá ti ka kàlẹ́ndà Islam gẹ́tù ti kàlẹ́ndà Gregoria o bàbá ti ka kàlẹ́ndà Islam lórí ẹ ipò ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún àfà àgbà ti kàn án nù ẹ̀rí gbẹ́ngbàmì ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìn tó bá bi wá léèrè pọ́ ọmọ ọdún mélòó ni yín ẹlòmíì lè sọ pé ọmọ àádọ́ta ọdún ọmọ àádọ́ta ọdún tó wíwù à ó ti dín rẹ kù gan torí pé àádọ́ta tó Gregorian calendar ló ń wò Islam eléyìí kalenda hijiri ó rí ti pé ọmọ ọdún mẹ́ta mẹ́ta àbí mẹ́rin ọwọ́ apẹ̀ ẹ̀dàkùn ẹ̀ mọ́bà ń kàkà kú ká torí ọ̀fẹ́ kú ọ̀fẹ́ <laughs> kú títí ká pé ọgọ́ta ọdún fún ọ so a jẹ́ pé o ti fi mẹ́rin o ti fi kún okùn kù mẹ́fà wọ́n sọ pé àádọ́ta ni o ẹ ndị ń di ọdún kú o o ti ń wájú o ti ń súnmọ́ torí rẹ̀ kàlẹ́ndà Islam láti máa orí wa tọ́mọ bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ní kàlẹ́ndà Islam á sọ kó ti bàlágà tọ́ àwọn ọmọ wa tán ti wá bàlágà yìí báyìí òun ti bàlágà látàrí pé màní yìí ti jáde lára rẹ̀ ọmọ yìí ó ti dọ̀rọ̀ yẹn kọ́ wẹ̀wẹ̀ jánábà tí ó bá wẹ̀wẹ̀ jánábà gbogbo sọ̀láàtì tí bá ń ṣe asán lásán ni ọmọ wa ọmọ tó ń ti bàlágà bó wọn ti bàlágà ìwọ bàbá màmá wa gbọ́rọ̀ yìí lóyìn ẹ bá ẹ wá wo kàlẹ́ndà ọmọ sọmọ ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ní kàlẹ́ndà tẹ̀sìn Islam ọ̀rọ̀ ọ̀làlà kó ń bóbìnrin lò lọ́mọkùnrin àbí ọ̀làlà arú rẹ̀ ọ̀dàmíra kọ̀dàmíra eléyìn àti sẹ́gbẹ́ kan tọrọjọ́ ti lọ lórí eléyìn ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún fà á ọ̀yà ọmọ bẹ́ẹ̀ máa ṣe ń délé wẹ̀wẹ́ dáná bàbá yìí gbóni ó ṣe wẹ́ sálàyé fún lọ́wẹ́ fásálù alá àti sin lọ ọgbọ́dọ̀ fẹ̀sì sílẹ̀ Toro ti tó wọná kìbá àjọkùnrin kìbá àjọbìnrin àwọn obìnrin tí wọ́n ń ṣe nǹkan oṣù tí nǹkan oṣù bá ti dá ọ̀ràn yamani kẹwẹwẹ kẹwẹwẹ hayo ìwẹ̀ hayo yìí kò yàtọ̀ sí ìwẹ̀ jánaba àníyàn lọ́kàn yà wọ́n gbogbo àtọkọ bá ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ àtọkọ àtìyàwó ló gbọ́dọ̀ wẹ̀wẹ̀ jánaba kìí kàn sí pa lọ tábà pé kíni tẹ́ ẹ̀ bá fi wúlé wẹ̀wẹ́ jánábà gbogbo ẹ̀sìn tẹ́ bá ṣe lẹ́yìn rẹ̀ àti gbára gbóná ni ọlọ́lọ́ mọ iye jánábà tẹ́lómi ń gbé kábà yìí jánábà ń gorí jánábà ni dandan gbọ́dọ̀ wẹ̀ hayo ìwẹ̀ rẹ̀ ń gorí ìwẹ̀ rẹ̀ ni lórí rẹ̀ ní gbèsè tó o ti wẹ̀ ọ̀gbọ́dọ̀ wẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin tó bímá ìgbà tí ẹ̀jẹ̀ ìbímọ bá ti dá dandan ni kó wẹ̀ tọba kùnà láti wẹ ìwẹ̀ ìbímọ yìí gbogbo ẹ̀sìn tọba ṣe lẹ́yìn rẹ̀ àtẹgbára gbóná lásán ni ẹ rí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe jẹ́ pé ó ti fi ọ̀pọ̀lọpọ̀ àkókò rẹ̀ ráre ṣòfò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tó lòun ṣe ọkàn túmọ̀ sí ìgbára gbóná lásán ni àsọtí bàlágà ti pẹ́ tó ń fi jánábà sí lọ gbogbo jánábà ti mú ọ látàrí ìbálòpọ̀ pẹ̀lú obìnrin rẹ̀ ọmọ pé ọ̀ràn àyàn ni kí wà àtìyàwó kẹ́ ẹ wẹ̀ ẹ ti wẹ̀ ẹ̀yin náà tẹ̀ ń ṣe nǹkan oṣù àti tọ́tẹ̀ ń ti ń ṣe ẹ mọ̀ wẹ̀wẹ̀ jánábàárì ẹnìkan ní à wọ́n bá ti wẹ́ sí àti kẹ̀kẹ́ tèmi à eléyìí nǹkan ọmọbà márùn-ún ni táwọn èèyàn èyí tọ́lọ̀ ní kọ̀ wẹ̀ ò ti wẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ kóbìnrin bímọ ní ìgbà tí ẹ̀jẹ̀ yẹn bá ti dá dandan obìnrin gbọ́dọ̀ wẹ̀ tí ó bá wẹ̀ gbogbo sọ láti ti máa ń ṣe àṣegbára gbóná lásán bẹ́ẹ̀ ni ẹ̀gbin eléyìí tó kéré a tún gbọ́dọ̀ gbé kúrò lára ìyẹn àlùwàlá ẹnìkan kan gbọ́dọ̀ sáré rọ́ọ̀lì wọnú mọ́ṣáláṣí bí wọn náà ti Allahu Akbar láì sàlùwàlá dandan a gbọ́dọ̀ sàlùwàlá kótó di paṣẹ sọláàtì àwa omi là á sì fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ìwé àtàlùwàlà omi ọgbọ́dọ̀ ṣe ìtọ́ mọ́ òórùn rẹ̀ ọgbọ́dọ̀ yí padà títọ́wò rẹ̀ ọgbọ́dọ̀ yí padà awọ rẹ̀ ọgbọ́dọ̀ yí padà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣàkíyèsí rẹ̀ gbogbo omi tẹ́ bá fẹ́ lò láti gbé àwọn ẹ̀gbin kò lára yín ọgbọ́dọ̀ jẹ́ omi tó mọ́ tí nǹkan kan ò tí ì yí padà wáyé o àlùwàlá agbọ́dọ̀ kọ́ máa ṣe o ká máa tán ara wa jẹ́ ká máa sọ pé àlùwàlá lásán kò sí lásán àlọ́ ọ̀mọ nǹkan ọkọ̀ jáǹtó lè pè ń lásán wàá kọ́ kíkọ́ a máa ṣe sábàbí kéèyàn ọ̀mà gbàtí wọn bá sì ti ń kọ́ má sàhun síyàwó rẹ má sáwọn ọmọ rẹ fi mà wọn náà agbọ́dọ̀ màlúwàlá ṣe nọ́mbà túláàsì ni kìí ṣe nọ́mbà fẹ́ ẹ̀kọ́ tá a kọ̀ látara rẹ̀ mọ́ bá ṣe sàlùwàlá ọ̀ràn yẹn ní kakọ́ ìmọ̀ tí ó ọ̀ràn èyí bàbá lè má mú máa ṣe ọ̀ràn lè má mú kìnnì òun ṣe tiẹ̀ wọ́n náà ṣe tiẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwẹ̀ jánábà yìí ìwẹ̀ hayo ìwẹ̀ nifas kódà kí mùsùlùmí ọmọ bá ṣe wẹ̀ fún ọ pàtàkì kára àwọn ẹni tó lè ṣe láàrin wa àmọ́ bíi tiwẹ̀ jánábà kọ gbogbo alágbọ́dọ̀ máa ṣe torí kálukú ni jánábà lè mú bíi tiwẹ̀ haido kọ gbogbo obìnrin lọ́gbọ́dọ̀ máa wẹ̀ bíi tiwẹ̀ bímọ kọ gbogbo obìnrin tó bímọ lọ́gbọ́dọ̀ wẹ̀ tó gbogbo eléyà gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ń parẹ́ ẹ̀yà kọ́mọkàn mí kọ́mọkàn báwo ìwọ fẹ́ wà lìjẹ́ nàní ọkàn kọ́dọ̀ kọjá kíkan màálù nítorí pé tó o bá máa ń parẹ̀ kò sí bó ṣe lè sí náà tí ó jẹ sìn. ẹ ìwé lèmi kọ́ èmi ọ̀dààmú pẹ̀lú eléyìí akẹ́kọ̀ọ́ ọ̀dààmú pẹ̀lú àlùjáná nìyẹn o kọ́lọ́ máa ṣe wa lọ́ máa ná torí ẹ̀ dandan dandan oníkálukú wa gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ń pẹ̀ eléyìí bóun ni wọ́n ṣe ń sálò àlá bóun ni wọ́n ṣe ń wẹ̀wẹ̀ jánábà ẹni tó bá wá jókòó tí ń kọ́ wa lélẹ́yìí ó fẹ́ràn wa ó sì ń fẹ́ rere fún wa nítorí ká má bàa jẹ́ pàǹsà ti dànù ó pàtàkì púpọ̀ ike ká mọ eléyìí ṣáájú ká tó ṣe sọláàtì agbọ́dọ̀ ṣàlùwàlá tọ́ ẹjẹ́ adúró ń bì lónìí a máa tẹ̀síwájú ń jọ́mi kárántí pé ẹ̀sìn wa kò sí tàbí ṣùgbọ́n ìmọ̀ ló ní ẹ̀sìn tiwa ọgbọ́n orí làákàyè ọgbọ́n àrékèrèké àti ète wọn à lè fi ṣẹ̀sìn láéláé kẹ́sìn yẹn já sẹ́sìn àbí ọba máa jẹ́ ẹ̀sìn dáadáa àwọn nǹkan wọ̀nyí oníkálukú wa la gbọ́dọ̀ máa ń parẹ́ nàmbà túláàsì ni kìí ṣe nàmbà fẹ́ nínú ẹ̀kọ́ ẹ̀sìn Islam torí kó ní í ṣe pẹ̀lú ojúlówó ẹ̀sìn tọ́lọ̀ ń fẹ́ kó oníkálukú wo ṣe ẹnìkan sì bẹ́lòmíì ṣe tiẹ̀ ṣíṣe tẹnìkan ò túmọ̀ sí bẹ́lòmíì ti ṣe ajá pé gbogbo wa gbọ́dọ̀ nímà nípa rẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ràn wa lọ láti má dáadáa ó sì ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn nǹkan tá à ń bá mà kọ́nà ó ti láwíjàre fún wa kọ́mọ́sẹ̀ ń bà lẹ́jọ́ lásìkò táwọn ń ṣàlàyé nípa ìǹtọ́rọ̀ mọ́sọ̀láàtì kárẹ́tì pé sọ̀láàtì gàngàn ẹnìkan lọ́nà wọn fi fún pé kó mú wa fún wa oná lọ́gàá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni ọlọ́run fi fún tó sì ṣàlàyé tó sì àlàyé fún wa yékè lẹ́kùnrẹ́rẹ́ láì fi nǹkan kan pamọ́. ànábì yìí ní ìwọ lórí wa o nínú ìwọ rẹ̀ lórí wa òun náà ní ká máa ṣe àsọ̀láàtù káni kánú ó sì máa gbà ọwa dákọ ànábì níbi tó wà kọ ọmọ lè ṣe sallallahu alaihi wa alihi nígbà tí ètò ń ṣe ẹnu ẹ ànábì sàmì ó ti sàmì ó ti sàmì àwọn sábà ní kí ló dé ó ní wà nínú nǹkan mẹ́ta tó wí ó ní kí n máa sàmì fún ọ̀kan ẹnikẹ́ni tó bá dárúkọ rẹ̀ wájú rẹ̀ tí ò ṣe sallallahu alayhi wa sallam torí rẹ̀ ewu ńlá ń bẹ o lórí kí wọ́n dárúkọ ànábì sallallahu alayhi wa sallam kí wọ́n má lè ṣe sallallahu alayhi wa sallam. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim. وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم أرحم الراحمين وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أشهد